Bàbá wa Àdìgún Olówe, ẹ bá wa báwọn òbí wa sọ̀rọ̀. Ẹ̀yin òbí wa, ẹ̀yin jẹ́ gàtúkà, ọmọ ló ń fìyà jẹ, ara pẹ́ẹ́mà, stop that I lose to the world, it is better to suffer pain.